الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال المصنف رحمه الله باب فضل من مات له أولاد صغار عن عنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت له ثلاثة لم يبلغ الحين إلا أدخله الله الجنة بفضل رحمته إلا متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يموت لأحد من المسلمين ثلاثة من الولد لا تمسه النار إلا تحلة القسم متفق عليه وتحلة القسم قول الله تعالى وإن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا والدها والورود هو العذور على الصراط وهو جسر منصوب على ظهر جهنم عافانا الله منها وعن أبي سعيد الخدري رضي الله عنه قال جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ذهب الرجال بحديثك فاجعل لنا من نفسك يوما نأتيك فيه تعلمنا مما علمك الله قال اجتمعنا يوم كذا وكذا فاجتمعن فأتاهن النبي صلى الله عليه وسلم فعلمهن مما علمه الله ثم قال ما منكم من امرأة تقدم ثلاثة من الولد إلا كانوا لها حجابا من النار فقال امرأة واثنين فقال رسول الله صلى الله عليه وسلم واثنين متفق عليه لن بعد يا دكفون الله سبحانه وتعالى أترى الكارم فوشان لا محمد صلى الله عليه وآله وسلم أفوى أبو زكريا يحيى بن شرف النووي علي رحمة الله من ترام رياض الصالحين كتاب عيادة المريض نعبه كتاب عيادة المريض باب فض من مات له أولاد السبا أقول الله أجل الله èyí tó ń bẹ fún ẹni tí ọmọ rẹ̀ mẹ́ta tó bá jáde láyé ní kékeré ọwọ́ wípé ẹ̀sìn Islam dínú wa kẹrì ẹ̀sìn tí máa ń sọ bí nǹkan ṣe rí ni Islam kò ní sọ fún wa wípé ìwọ yóò kú Ah, ta ló fi jọ islam ó sọ fún ọ wípé bó ṣe wáyé látara àìsí ó padà kúrò láyé náà islam ó wà mọ́jú kó mọ̀ wípé tí ọlọ́run bá mú àdánwò ikú wá kágbà fọ́lọ́run gbogbo ẹnikẹ́ni tó bá gbà fọ́lọ́run ẹ̀san bẹ tọ́lọ̀wọ́ sàfún islam ó tún sọ fún wa wípé ìwọ náà wàá gbúdọ̀ rí ikú lẹ̀ kó lọ korí bọ̀ o islam ó dùn ní wọ̀ntúnwọ̀nsì wala tulku bi aydikum ila tahluka Allah subhanahu wa ta'ala ọlọ́ni ẹ má fi ọwọ́ ara yín fa ìparun fúnra yín bákanáà ọlọ́run ti tún jẹ́ ká mọ̀ wípé kullu nafsin dha'iqatul maut gbogbo tó bá ti mí lọ òkè tó mí lọ lẹ̀ pátá náà ni yóò ṣe kí ni o ni yóò tẹ̀ ìkúwò Islam sọ lọ́tún ó tún sọ lẹ́sì ó sì dá wa lẹ́kọ̀ọ́ lórí abala kìíní àti abala kejì kọ̀ wá síbílẹ̀ ayé ṣe tó bó ṣe tó yìí kò sí bí ìṣẹ̀mí bí ṣe ń lọ bá ṣe ń bá lọ yìí ẹni tó bá kàn ló mà bá ṣe ń gbọ́ wípé ẹnìkan bímọ bẹ́ẹ̀ náà láàmà gbọ́ wípé ọmọ ẹnìkan kú ẹni bá kàn òun ló mà méjèèjì náà ló máa ń ṣẹlẹ̀ níjòójúmọ́ torí pé Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa wípé kullu yawmin huwa fi shaqin kò síjọ́ tí ojúmọ́ bá mọ́ báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń bẹ lórí ìṣesí gbígbé ẹnìkan ga rírẹ ẹnìkan lẹ̀ fúnfún ẹnìkan níṣẹ̀mí gbígba ẹ̀mí lára ẹnìkan fúnfún ẹnìkan ló ń jẹ kéde ó pa ẹlòmí kulla yawmin huwa fi sha'n èyí tó bá wá kángun sí mi ń bẹ̀ èyí ó wà ó pé kí lọ́lọ́run ní ká ṣe nígbàtí ọ̀kan nínú méjèèjì bá ṣẹlẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ó ṣe pàtàkì kí ẹ̀kọ́ ẹ̀sìn wa kó yé wa gbàtí Allah subhanahu wa ta'ala tó bá kọrí in ta fẹ́ in tó wùwá tó bá jẹ́ kó ṣẹlẹ̀ sí wa báwo ni ká ṣe ṣe in tó kan wọ́n bá sì fẹ́ tọ́lọ̀n bá ní kó ṣẹlẹ̀ sí wa bó láṣe ṣe likay la ta'saw ala ma fatakum wa la tafrahu bima atakum kẹ́ mọ́ bá yọ ayọ̀pọ̀rọ̀ likay la ta'saw ala ma fatakum kẹmọ́ bá ma bára jẹ́ jù lérí nǹkan tó bá bọ́ ma yí lọ́wọ́ wala tafrahu bima ataku kẹsì mọ́ bá ma yọ ayọ̀ jù lérí in tí ó wùye tọ́lọ̀fà ṣe fún yí àwọn nǹkan wọ̀nyí oná ni ẹ̀sì Islam ló dúó lélẹ́rí lẹ́fìmọ̀ àrípẹ́ tó bá jẹ́ mùsùlùmí èyíkéyìí nínú ìṣesí tó bá bá gbogbo ẹ̀ náà ni ẹ̀sì ti kọ́ wa ní táṣe tí ń dá ń fẹ́ tó bá ṣẹlẹ̀ sí wa a sọ wípé alhamdulillah alladhi bi ni'matihi tatimmu ssalihat tó bá lè jẹ́ pé ń tí a fẹ́ tọ́kàn wá kọ̀ ó náà ló ṣẹlẹ̀ a ti dúpẹ́ fọ́lọ́ náà ni alhamdulillahi ala kulli halin ọ̀pẹ́ ni lórí èyíkéyìí inú òṣèlú tó bá mú wa láwọn mùsùlùmí fi yàtọ̀ láì sí jẹ́ jù nígbà tí tọ́kàn wá bá kọ̀ tó bá ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ sì ni àníyàyọ̀ pọ̀rọ̀ nígbà tí ń tàn fẹ́ tọ́lọ̀mbà fi lè wà lọ́wọ́ báàbù eléyìí tí a fẹ́ gbéyàwó lẹ́nì báàbù kan ni èyí tó ń bẹ lábẹ́ kìtàbù ìyá ẹ̀dẹ́ tí mọ́rì torí pé látara sísàárẹ̀ o lè já síkú báàbù yìí wá ń sọ nípa fọ́ọ̀bù ọlá àjùlọ inú omi ojú ẹkún mamata lahu awladu sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fi àdánwò kàn tí ọmọ rẹ̀ bá kú kéke ẹ̀rí wípé kí ọmọ ẹni kó jáde láyé iná èyí tó tóbi olópọ̀lò orílẹ̀ abẹ́ Allah subhanahu wa má fi iná ọmọ má fi jọ wa má jẹ́ kí a fi ojú sunkún àwọn ọmọ wa má sì jẹ́ kí a fi ọkàn sunkún wa rahmatu ya arhamar rahimin eléyìí ni ìpìlẹ̀ ẹ̀sìn fẹ́ pé ká máa bẹ lọ́n pé kí ọlọ́run ọba kí ó má gba àwọn ọmọ wa lọ́wọ́ wa kó sì má gba àwa náà lọ́wọ́ àwọn òbí wa bá tí wọ́n ń ṣe ládùá yìí Allah subhanahu wa ọba ṣe yóò wù lọ́lọ́n bọ́lọ́n bá wá mú àdánwò yẹn wá ṣé àpẹ ọlọ́run lẹ́jọ́ ni rárá súnà tó wájú mú yíwa wípé ẹni tí Allah subhanahu wa ta'ala tó bá kádàrà wípé irú bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ sí Islam súnà tó ẹni àtẹ́fìlẹ̀yà ó ẹ̀ consolation ó tún fi lọ́kàn pé kó mọ́ bàrá jẹ́ torí pé mùmìnì ajẹ́bẹ́ lè amúrí alìmọ̀mìnì gbogbo ọ̀rọ̀ mùmìnì náà oore naa ni eyi ó wù ó ṣẹlẹ̀ ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé èyí tó wù aláàmà tọrọ wa tọ́lọ́wọ́n bá wá n a ó lè máa fi pera wa أفوى أنس رضي الله تعالى عنه أنس بن مالك رضي الله تعالى عنه كان خادم رسول الله صلى الله عليه وسلم أفوى أنس أم مالك وجاء أموده النبي صلى الله عليه وسلم odidi ọdún mẹ́wàá gbáko odidi ọdún mẹ́wàá gbáko ni wọ́n fi ṣe khidma lọ́dọ̀ ọmọ bá nàbí gbogbo àwọn bá gbàwò bá nàbí bá fẹ́ ṣàrẹwà láwọn bá nàbí bomi sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kẹ́kọ̀ọ́ púpọ̀ lára nàbí sallallahu alayhi wa sallam a jẹ́ pé orin ni tí èèyàn bá wà ní abẹ́ khidma rajulin tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run eléyìí tí a fọ́wà Anas bin Malikin tí wọ́n ti lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam innama huwa khidmatun lit-talab khidmatun lit-talab al-ilmi wọ́n ṣe khidma láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam fa inna at-tamalluka madmum illa fi talab al-ilm àwọn olùmọ̀ wọ́n ní kéèyàn máa ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ èèyàn kan ní tí ó àyàfi tó bá ṣe wípé nítorí pé èèyàn fẹ́ gba ìmọ̀ látọ̀dọ̀ ènìyàn àwọn salaf alayhim wa rahmatullah kọ́lọ̀n kó bá yọ́nú sí wọn kó bá wọn kẹ́ wọn àmọ́ ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ ẹni tán bá fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ àfáwa abdullahi ibn abbas ibn amir nabi sallallahu alayhi wa sallam wọ́n lọ ń bá àfáwa zayd bin thabit radiyallahu anhuma wa ardaa wọ́n ń bá wọn ṣe nǹkan ọ̀gùn wọn ẹṣin wọn wọ́n bá wọn fa ìjánu rẹ̀ akadabi zina wọ́n gbá ìjánu nǹkan ọ̀gùn àfáwàfẹ́ ìbùnú fàbí kábà lékún ẹ̀sìn yẹn nírọ̀rùn àfáwàfẹ́ ìbùnú fàbí wọ́n wá sọ pé à ń bí àmì rọ̀sùn èyí ṣe tó fi ṣe léyìí ìrẹ́ tó tún ṣe wípé ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ni ọ́ èmi tún jẹ́ ara Mádínà ní ṣe fámílì ànábì sallallahu alaihi wasallam báwo lè jẹ́ pé ìwọ tó tún wá jẹ́ fámílì ànábì sallallahu alaihi wasallam òun tún wá ń bá mi tún ẹ̀sìn mi ṣe kí ni mo jẹ́ báyìí ni àfọ́ Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọn hakada umirna an nasna'a bil ulama báyìí ni ànábì ṣe pa láṣẹ ká máa ṣe sáwọn àfà ẹ̀rí wípé tí ẹ̀bá ní kéèyàn owó ti ìran ìran àfọ́wọ́ Abdullahi ibn Abbas ashraf wa a'azz min nasabi Zayd ibn Thabit radiyallahu anhu ìran tánàbí iná tí àfọ́wọ́ Abdullahi ibn Abbas táwọn ti wá ìran tí wọ́n lọ́lá ó lápọ̀lé ju ìran àfọ́wọ́ Zayd ibn Thabit lọ síbẹ̀síbẹ̀ àfọ́wọ́ Abdullahi ibn Abbas wọ́n gbàgbé inú fámílì táwọn ti jáde níwájú ìmà wọ́n ṣe khidma fún àfáwà Zaid ibn Thabit wọ́n pọ́nlé nítorí wípé ìmọ̀ ń bẹ lára rẹ̀ ju ti àwọn lọ hana khidma alkhidma fi talab kéyàn jure èèyàn lẹ̀ má wò pé ọmọ mílíọ̀nìyà ni ọ́ tó bá ti wálé ẹ̀kọ́ àbí tó bá ń bẹ lọ́dọ̀ àfáà alimu rubbani àfáà tó jẹ́ ní ire tó rí pé ẹ̀kọ́ tó pọ̀ ó wà lára tó fẹ́ gbà rẹra rẹ lẹ̀ gbàgbé ibi tán ti bí ọ gbàgbé ipò táwọn òbí ẹ wà gbàgbé ìlú tó ti wá gbàgbé ìran rẹ kó bà lè láǹfààní láti ní ìmà eléyìí ni afọ́ Abdullahi bin Abbas òun ni wọ́n ṣe tí afọ́ wa Zaid bin Thabit bọ́n ti wá ṣe eléyìí náà tán afọ́ wa Zaid bin Thabit àwọn náà wá gbọ́n lọ́wọ́ mú wá kí sọ́wọ́ wọn wọ́n wá ní èyí ti dẹ́bí ti báyìí wọ́n ni akada umirna annasna bi ali bayti muhammadin sallallahu alaihi wasallam báyìí náà náà ti pàwá náà láti káwọn ṣe sí fámílì ànàbì káwọn pa wọn lé ibà ọwọ́ rí wípé àfọwọ́ anas bin malik tí wọ́n gba hadith yìí wá àwọn èyí tí ẹ wá ṣe pé wọ́n bẹ lọ́ndà fámílì ànàbì ọ̀ndà ànàbì kẹkẹkẹkẹkẹ subhanallah náà aṣọ́fà kí ló fi níyì tó bá òun kéèyàn gbé lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹni àpọ́lé tó ga ní afọ́ Anas bin Malik ó gbúdọ̀ ànábì ó dẹ̀ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ṣèdí ìyẹn tó fi jẹ́ páwọn ẹni tọ́rọ̀ bá yé wọn a máa sojú kòkòrò kọ́ mọ wọn kó gbọ́dọ̀ yẹn dáadáa lè yẹ̀kùtẹ́sìbá fadilatan aw yẹ̀kùtẹ́sìbá makarimal akhlaq kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ kó náà bá lè rí ìwọ̀mọ̀lọ́pù so ló jẹ́ pé láwọn obìnrin bá fúra sílé kan won ti kie si olùkọ́ yẹn nígbàtí wọ́n bá wa débẹ̀ to yẹ pé títí tó fi jáde ó rí dáadáa kankan mú nínú àwọn olùkọ́ tí ń kọ́ àdánwò àti àdánù ni ọlọ́kọ̀ṣọ́ wa mẹ́ ká padà sínú hadith eléyìí anas malik radiyallahu anhu qala wa qala rasulullah òṣìṣẹ́ ọlọ́run ọba tí kí àjọ ọlọ́ba ń bẹ̀rún sọ wípé márùn-ún mùsùlùmí yàmúùtù láhú sàlẹ́sàtún lámì yọ́bùlógún ẹ̀yìn kò sí mùsùlùmí kan mùsùlùmí níbi wọn mú wá akọrọdà mọ́kọrọdà gáálì yálà mùsùlùmí àwọn mùsùlùmí yálà mùsùlùmí lọ́kùnrin al-muslima wàlmùsùlùmàtì yasmulu mùsùlùmá wàlmùsùlùmàtà ó kó mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin sínú ànábì ní máa ní mùsùlùmí kò ní sí mùsùlùmí kan yálà ọkùnrin ni àbóbìnrin ni yàmúùtù láwù sàlẹ́àta tí ọmọ rẹ̀ mẹ́ta tó jáde láyé ìgbà táwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìwá jáde láyé bóyá lẹ́ẹ̀kan náà ni àbí ní ààyè àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́nu yẹ́bùlógò lè ṣínf táwọn ọmọ yóò sì tí ìbàlágà alṣínf bí ma'ana alif ẹ̀ṣẹ̀ ló jẹ́ alṣínf ṣùgbọ́n tó bá lè yẹn ti bàlágà ìtumọ̀ pé èèyàn bàlágà ni pé èèyàn ti dépò pé téèyàn bá ṣẹ̀ wọ́n mọ̀ kọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ bí èèyàn bá dẹ̀ ṣe dáadáa wọ́n kọ dáadáa sílẹ̀ so lẹ́nu yẹ́bùlógò lè ṣínf bìmáàná lámìyàblógù wọn ò tí bàlágà wọ́n kú ní rèwerèwe ọlọ́nkó ṣọ́wọ́n bẹ̀ ẹgbẹ́ bàbá àfirú ẹ̀kà ilà àdìkọ́lọ̀ olùlọ́ olùjẹ́nà níṣẹ́ ni Allah subhanahu wa ta'ala yóò firúfẹ́ kírúfẹ́ òbí bẹ́ẹ̀ tí yóò ní sáwọn ọmọ yẹn pẹ̀lú ọjọ́ orí wọn nígbà tí wọ́n kú muttafaqun alayhi kò sí ipò tọmọ wà tó bá jáde láyé lára àwọn òbí ẹ̀ tó lágbára ni wa awladina mislul jawarihi ẹ́ àjùwà faqadna ẹ́ èyíkéyìí inú àwọn ọmọ wà àwùládùnà mẹ́sìlò ìjàwárí yí àyọ̀ àwọn ọmọ tẹ́ rí yẹn gbìyàn bí ẹgbẹ̀rún ọmọ lápòjúwẹ̀ kò ní sọ pé nínú ẹgbẹ̀rún yẹn ẹ̀yìn ṣèbí tí kàbá kú ṣèbí yóò sì kú náà rà 99 kókú dà bọ́rọ̀ wọn ọmọ ṣe rí nìyẹn abẹ́ Allah subhanahu wa ta'ala kó fi ọmọ kó fi láwà lójú ṣùgbọ́n bó tilẹ̀ ká ṣàdúrà tó ọlọ́mọ ń dẹ̀yàn o gbogbo ẹni pàápàá jùlọ ọmọ ti ti ọmọ yẹn ọmọ ń ṣe yìí ó súnmọ́ kó

متفق عليه وعن أبي هريرة رضي الله عنه لقنا تنبغلة دافع أبو هريرة قال الله سبحانه وتعالى قبان يونس قال قال رسول الله صلى الله عليه وسلم إن شاء الله نسيك عن كلام بان بهم لا يموت لأحد من المسلمين ثلاثة من الولد إن كان منه مسلمي أما متى kò ní kú mọ́ lọ́wọ́ látàmọ́sù ìnáàr irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nítọ́gbé dàrkìyàmà iná kò ní fọwọ́ kàn àdísẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí òun tún sọ ju ọmọ kékeré lọ abẹ́kọ̀ pé ọmọ mẹ́ta tó bá jáde láyé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ nínú mùsùlùmí nínú mùsùlùmí látàmọ́sọ ònà látara pé ó ṣe sùúrù lérí àmì ìwòtọ́lọ̀ fi kan yìí iná ẹni òní wọná ìlà tàhílàtàlùkọ́sàn in tó lè jẹ́ kí ó gbóòórùn náà òun náà ni ìbúra èyí tí ọlọ́run ọba ṣe láti lè jẹ́ kí Allah subhanahu kó fọ́ra rẹ̀ mọ́ níbi ìbúra hùn òun nìkan tahillatul qasam tọ́ba ní tahillatul qasam téèyàn bá búra ń sìn téèyàn wá sí kàfáà àbẹ́yàn fẹ́ fọ́rẹ́ èèyàn mọ́ níbi ìbúra téèyàn bú wọn ni tahillatul qasam kí ni ìbúra èyí wọn bá ti ní léyìn gbogbo àwọn ẹ̀dá nípa ọ̀rọ̀ náà àfáwà al-Imam an-Nawawi alayhi rahmatullah wọn ni wa tahillatul qasam qawlullahi ta'ala wọ́n ní ìtumọ̀ ìfọ́ra ọlọ́run mọ́ tọ́lọ́run rẹ̀ kúrò níbi ìbúra tó bú ọ̀nà ọlọ́run wa in minkum illa wariduha ọlọ́run kò sí ẹnìkan nínú gbogbo ẹ̀yin èèyàn pátá níṣe ni ẹ̀ẹ́rẹ̀ kọjá níbi iná ó ti búra kò sí ẹnìkan nínú wa a rí kọjá níbi nàìjà àná tí n bá ṣe ìbúra èyí ò ní ẹni tó ọmọ mẹ́ta bá kú fún kò tí ẹ̀ ní rí náà rí náà rárá ṣùgbọ́n ìbúra yẹn tó wà nílẹ̀ ọ̀hún wà ìmínkùn ìlà wàrídùá ọlọ́run ní wà ìmínkùn ìlà jàǹkìlùwà torí mi máa ń sọ pé gbogbo aláàkọ́jọ́ náà gbúrúgbúrú náà ah, الورود الإمام النووي عليه رحمة الله وأن الورود هو العبور على الصراط wọ́n ní ìtumọ̀ ẹni pé a rí kọjá lórí afárá as-sirat kìí ṣe pé a kò sí inú iná ọlọ́nkò ṣọwọ́ ń bẹ̀. ìtàdé ń pè ní sirat wọ́n ní wà wúwọ́ jisrun mansub ala jahannam jisru o ní tá lè pè ní afárá ẹ̀mọ̀dẹ́gbè ni afárá na'am kí ni yóò bá èbó rẹ̀ ẹnìkan ní gádà yóò bá èbó bridge abẹ́ẹ̀kọ́ ó tún ní túnmọ́ mí tó súnmọ́ ṣe abúlbáàkì kí tún ni yóò bá èbó rẹ̀ tó ṣe ọmọ tí èèyàn bá ń lọ omi wọ́n wá nẹ nǹkan sí orí omi yẹ téèyàn lè tọ̀kọjá téèyàn fi ní dá sínú omi kí ni yóò bẹ́ẹ̀ ẹ́ afárá àbíkítún ni ṣé gádà sí ègbò ni gádà ní àbíyọ <laughs> ẹ́ Yorùbá English gádà náà almuhim a rí wípé asọ́rọ̀ afọ́wà alìkìmọ̀ Nawawi wọ́n òun náà ni ìwà jísùrùn mọ̀sùwọ́bẹ̀ aláàdọ́hùrì jahannam òun náà ni afárá kan hmm, èyí tí wọ́n nà afárá ẹ̀sẹ̀ ògbèjì èyí tí wọ́n nà sí orí iná jahannam ìtumọ̀ ẹni wípé ẹni tó bá ń kọjá lórí afárá omi tí ò bá sọ́ra dáadáa yóò rẹ̀ síbò sínú omi ẹni bá ti jahannam lérí òkè náà já ànámà ní ẹni bá lèrè kẹsẹ́ síbẹ̀ yóò fara gbaná àwọn kan ó rè síbẹ̀ ìdí yẹn tí a fọ́ àwọn alìmọ́mù Nawawi wọn ni àfàànà lọ́hùn nìlá ọlọ́run kó láwọn bẹ̀rù mẹ́jọ fara gbaná wo kátó wà jẹ́nà kíkọjá lórí sọ̀rọ̀ ó ní ṣe pẹ̀lú àtàmásùk bí mọ́dá àtàmásùkìkì bí sunnati nabi sallallahu alaihi wasallam bí wọ́n bá ṣe dìrọ̀ mọ́ súnà nabi sí tó ni ó fi jẹ́ kí kíkọjá yìí rọrùn ó ń bẹ nínú àwọn èèyàn kan tí wọ́n kọjá ànábì ní kalbark gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná ní fírí wọ́n kọjá ń bẹ̀ ọlọ́run kó ṣe tó ní àti ṣe àmì sì ń bẹ bí ìgbà tí rákòrò

iná ò ní kò ní kò tí ẹ̀ ní mọ́ná àmọ́ ò ilẹ̀ àtàhìlẹ̀ àtàlùkọ́sà àwọn àfọ́ àwọn ni bí kọ́dírì máa yàbọ̀rọ̀ lọ òbí ìkọsàdà odò tí gbogbo wọ́n kàn kẹfí níbi iná o náà ni láti fọ́ra ẹni mọ́ ọlọ́run lórí ìbúra tó ti bú ẹ̀yìn wọn àdẹ́múrí bọ́m̀bẹ̀ tí ìbá ni ẹ̀ntọ́n mẹ́ta bá kú fún láyé kò tí ẹ̀ rí rí iná bèlè tàfi pé yóò súnmọ́ bẹ̀ àmọ́ àsọ́ọ́lẹ̀ ọlọ́run ti gba wájú tọ́lọ́run ti búra wípé wà ìmẹ́ńkọ́m ìlà wàrídùá wà ìmẹ́ńkọ́m ìlà wàrídùá ṣùgbọ́n wàrídùá ń bẹ̀ yẹn ti ṣe dáhìlùá وعن أبي سعيد الخدري رضي الله عنه لا تدافع أبو سعيد الخدري قالوا قبا يونس وقال وان جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم أبنك قلوا النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله أنه جشي الله ذهب الرجال بحديثك àwọn ọkùnrin ó ti kó gbogbo nǹkan lọ́tàn lọ́bá ń gbájú lọ́tún lọ́sì tọ́bá níta ló gbọ́ lẹ́nu ànábì ọkùnrin náà ni tọ́bá tún ní ànábì sọ́dọ̀ ànábì sọ báyìí tọ́bá níta ló gbọ́ lẹ́nu ànábì àwọn ọkùnrin náà ni ìdáhàbà ar-rijalu bi hadith àwọn ọkùnrin ti ṣiṣẹ́ ládá lọ́kàn kùn wọ́n ti fọ́n ọ̀rọ̀ rẹ káàkiri wọ́n ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ wọ́n ti fọ́n ọ̀rọ̀ rẹ kiri faj'al lana min nafsika yawman eré òṣìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ọjọ́ kan fún wa ìlànà fún wa ní nafsik látọ̀dọ̀ rẹ ni àlìdíkẹ́tì fún ẹwọ ẹ̀kọ́ fàjálànà ní nafsik látọ̀dọ̀ rẹ fún wa ní ọjọ́ kan na tí ìkàfì yìí tí gbogbo àwọn obìnrin náà táwa máa bá ọ níjọ́ náà تعلمنا مما علمك الله kó lè máa kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú ìntí ọlọ́run ọba rẹ̀ tó fi mọ̀ ọ́ ìntí ọlọ́run ọba rẹ̀ tó fi jẹ́kẹ́ yóò tó fi mọ̀ ọ́ àbí bí ìmọ̀ bá jẹ́ ń kalé àbẹ́ẹ̀kọ́ ìmọ̀ bá jẹ́ ń pẹja ìmọ̀ ó ní ọlọ́run fi mọ̀ ànẹ́bísọ́lá ọ̀sẹ́lẹ́m ìmọ̀ ẹ̀sìn wọn lọ bá anabi sallallahu alayhi wa sallam qaal anabi sì dá wọn lóhùn wípé ijtami'na yawma kada wa kada ẹ sara ń jọ kẹ kóra jọ níjọ báyìí ìjọ báyìí nínú ẹgbà wa mi wọn níjọ yẹn bọ sí yawmul khamis ẹ sara ń jọ níjọ báyìí fajtama'na àwọn obìnrin sì fa'atahunna nabi fa'atahunna nabiyyu sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sara wọn jọ tán síbi tánàbí ní kún odó sí ànábì wa lọ ń bá wọn fa'allamahunna mimma 'allamahu Allah níṣẹ̀lẹ̀ ànábì bẹ̀rẹ̀ sí ní máa ń kọ́ wọn nínú ìntí ọlọ́run ọba fi máa summa qala ànábì wa sọ fún wọn nínú àwọn tánàbí máa ń sọ fún wọn tó sọ fún wọn òun náà ni pé ma min kunna min imra'atin kò sí ẹni náà nínú ẹ̀yin obìnrin wọ̀nyí tàkọ́dọ̀mọ̀ sàlátàtù minal walad tí ọmọ rẹ̀ bá fi ikú sàgbà rẹ̀ tí ọmọ rẹ̀ mẹ́ta tó bá fi kú sàgbà rẹ̀ mo pé tó pé ọmọ fi kú sàgbà oyé tọ́mọ rẹ̀ fi ọmọ rẹ̀ mẹ́ta tó fi sílẹ̀ sáyé lọ illa kanu laha hijaban minan nar níṣẹ́ ni àwọn ọmọ náà wọ́n ó jẹ́ gàgà fún tí òfin ni wọ̀ná tó bá jẹ́ gbàgbéyà fọ̀kọ́lá ti múra àtúnwọ̀tìmẹ́yìn arábìnrin kan bá nílò òjíṣẹ́ ọlọ́run mẹ́ta méjì wá ń kọ́ fọ̀kọ́lá rasulullah sallallahu alaihi wasallam wọ́tìmẹ́yìn anábìnrin kódà kó jẹ́ pọ́mọ méjì ló fi kú sàgbà òbí ẹ̀ níṣe làwọn ọmọ náà ó jẹ́ gàgà tí òbí wọn òfin ni wọ̀ná nídọ́gbọ́dà kìrámà muttafaqun alayh tabawo àwọn ahadith mẹ́tẹ̀ẹ̀ta tí al-imam abu zakariya yahya ibn sharaf an-nawawi tí wọ́n kó wá ní abẹ́ báàbù yìí àwọn ahadith yìí mahallu shahid munasaba rẹ̀ gangan ni wípé ọlá tó ń bẹ fún ẹnikẹ́ni tí ọmọ bá kú mọ́ lọ́wọ́ lójú ẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu kó ṣàánú wa lérí ẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tí ọmọnìyàn bá dẹ̀ lè ṣe sùúrù tó lè ṣe faradà kó lágbèrè lọ́dọ̀ ọlọ́run pé Allah subhanahu wa ta'ala ó ti pèsè orí bàǹtàbàǹtà fún nínú àlùjànnà ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé kó nítẹ̀mọ́ra kó sì má sọ wípé àfìgbà tí wọ́n pa mí lọ́mọ lẹ́ẹ̀dẹ̀ ọkọ mi ẹlòmíràn sọ wípé àtọ́dún tó ń ti wọlé ọkọ ló ń ti rí pé yà ọkọ níṣe ní máa ránjú wọn máwọn ọmọ yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìwò sí nínú àwọn táwọn ti sọ yìí abẹ́ọ̀lù bí ó ti ẹ̀sọ́ pé ìyá ilé òun ìfọ́ àtìgbà tó fọwọ́ ra àwọn ọmọ lórí lórí ifọ́ bẹ̀rẹ̀ ìwò sí nínú àwọn táwọn ti sọ súnmà tẹ̀sàtà tí èèyàn lè gbà fọlọ̀ tí èèyàn gbà fọlọ̀ torí pé wọ bàbá gan náà àbíwọ̀ ọ̀yá náà ságbára rẹ ní bó ṣe wà láyé ìṣàgbára ẹ̀ bá wọ ọlọ́run àti ẹni tẹ́lẹ̀ mú ọ̀nà kúrò mẹ́ ẹ́ẹ̀kìrí ẹlòmí mẹ́ ó bí ọmọ ẹwà àwọn ìyá wa jọun bí Allah subhanahu wa ọba kó Islam ọlọ́run kó bá foríjì wọn ẹ máa gbọ́ ìtàn òun lòun kúnlẹ̀ ìkúnlẹ̀ tó mìíràn ni pé ìkúnlẹ̀ kóun fẹ́ bímọ méjì ló kù dáadáa a máa ń gbọ́ nínú 15 ẹyọ méjì ló ṣẹ́kù ní ilé ìjọba ẹyọ mẹ́ta ló ṣẹ́kù so ìdán mẹ́ta là ń sọ méjì méjì mẹ́ta là ń sọ ẹwà wo ẹni tó bí ọmọ 15 tí 12 tó lọ mẹ́ta tó bá rẹ̀ ní ṣe wá ṣe fún kó ṣe sùúrù kúgbà fọ́lọ̀ bí ò bá gbà náà kílọ́fẹ́ sí so kúgbà fọ́lọ̀ kò lè ní ẹ̀san so ìdáni gbogbo àwọn àhàdíìsì báyìí ó ń bẹ tasliyatan lil mu'minin láti lè jẹ́ kí ó bomi tútù sẹ́mi ẹni tó bá jẹ́ mùmìnì torípẹ́ni tí ò bá sí ìkú kò sí ìpọ́ nínú àdáwò àdáwò tí ó bá ìmáni wa jẹ́ àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàánú wa ọlọ́run kó mú wa dúró lórí dáadáa arímú nínú hadith yìí wípé àwọn ọmọ pínísí tí wọ́n ti bàlágà gan tí wọ́n jáde láyé kódà ọmọ ní ìbẹ̀ níjọ́ tí wọ́n bí báyìí bó ṣe dún wẹ́ẹ̀wẹ́ẹ̀ ọbàdàkẹ́ irú ọmọ náà àwọn èèyàn máa sọ pé gbàfọ́lọ́hùn kìí sọmọ rẹ ní tó bá jọmọ rẹ ní yóò ilá ọmọ rẹ náà ọmọ rẹ ní torí pé ó pàdé rẹ̀ ní aljanna insha ṣùgbọ́n ẹnikẹ́ni tọ́lọ́n bá fi àdánwò bẹ́ẹ̀ kàn kó gbàfọ́lọ́hùn kò ṣe sọ̀rọ̀ bákan náà ọmọ tó ti náà tó ti ni àbí ni tọ́lọ́n bá fi àdánwò bẹ́ẹ̀ kan ẹ̀san tó pọ̀ ó ń bẹ fónítàn kò náà ní àlùjànnà ẹnikẹ́ni idha qubida safiyyu falaysa lahu jazaa thumma iktasaba falaysa lahu jazaa illa al-janna Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ogun ẹnikẹ́ni tọ́lọ́n bá gbẹ̀mí ààyò rẹ̀ kan olólùfẹ́ rẹ̀ kan kò àlùjànnà bákan náà rí mú ẹ̀kọ́ nínú hadith yìí a rí wípé gbogbo mùmínì pátá náà ni ó kọjá ní orí afárá asọ́rọ̀ kí ló ń tà sọ pátá àwọn kèfèrí ó ń bẹnu àwọn olúmímọ̀ tí wọ́n ń fẹ́ra kèfèrí ọ̀rọ̀ wọn ti tán tó sọ̀rọ̀ nípa asọ́rọ̀ ẹjọ́ ti

kámọ̀tì ẹ̀rí rárá ṣùgbọ́n lọ́wọ́n fẹ́ kárí àwọn olùmọ̀ wọ́n ní nínú àwọn híkà ọgbọ́n wisdom tó wà ń di pé kárí náà òun náà ni pé ká appreciate àlùjànnà nígbà tá a bá ti wọ̀ bẹ̀ mi rò pé yóò wá báyìí ẹni tí kò bá rí bí wọ́n ṣe ń fi ìyà jẹ lẹ́wọ̀n yìí tí wọ́n bá kẹ nínú ilé ọlá kò ní mọ iye ẹmú lọ kọlọ̀ wọ́n ṣe bí ìyà jẹ lẹ́wọ̀n kan wá fòun sínú ilé ọlá yóò mọ pàtàkì ilẹ̀ ọ̀la ẹni tára rẹ̀ yá tí nǹkan kan ò ṣe kò ní mọ ìyà àlàáfíà ẹmú lọ sílé ìwòsàn kí wọ́n lọ fi ẹni tó ṣe wípé imú náà ti ń pàṣẹ oúnjẹ imú rẹ̀ lóúnjẹ ń gbà ìwọ́ tó wá bẹ́ wulẹ̀ ti àmàlà tó ń láàgùn yọ̀mọ̀ ó lè mọ lọ wọ ẹni tó ṣe wípé imú náà ti oúnjẹ ṣèdí ìtọ́jú jẹ́ wípé ọlọ́run fẹ́ kí gbogbo àwọn òmìnira kárí iná yẹn kábà lè ṣe kíni o ká lè mọ rírì orí ńlá tí ọlọ́run ọba tó ṣe fún wa torí pálí jẹ́nà tẹ̀ rí yẹn wọ ìfọ́wùzù láàrin ó ń lè rí tó ga jùlọ kọ́lọ́n kó ṣe wà ní ọmọ àlìjẹ́nà bákan náà arimú nínú àwọn àhàdí eléyìí tí a ké fún wa wípé àwọn obìnrin wọ́n máa ń jowú dáadáa lọ́dọ̀ annabi sallallahu alaihi wa alihi wa sallam àwọn owó dáadáa la hasada illa fitnayin èyàn ó jowú àfi lórí nǹkan méjì èyàn ó jowú lérí ẹni tọ́lọ̀ ń fún lówó tó sì máa ń ná owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run èyàn ó jowú rẹ̀ pé ọlọ́run fẹ́mi náà ẹni tí ọlọ́run fún ní ilm àbí ọgbọ́n tó sì ń lò ó láti fi mọ àwọn èèyàn láti fi tó àwọn èèyàn ṣe ìyẹn náà máa ń sojú kòkòrò eyín èèyàn á máa jẹ owó ẹ̀ ṣùgbọ́n owó tí wọ́n ń jẹ ìwọ obìnrin lẹ́yìn owó bàtà oníbàtà wọn lọ ń jẹ á tẹ̀bá rí bàtà sísá lágbájá masha Allah gbogbo bí ó ṣe gbà òun mi sọ pé lónìí gbogbo bí ọba ṣe gbà ní ọgbà òun náà rà rẹ̀ wọ́n fẹ̀ sọ́ra jẹ̀lbáàbù kan ó ń ṣe tọ́ ni ìyí kọ́ ní ká máa jowú jowú ẹ̀yìn jowú ma, jowú dáadáa jowú tọ́lọ́ jowú ìbáadà tọmọ ya rẹ̀ ń ṣe ẹyẹ jowú fóònù mà tẹ́ bá rí iphone tó ń lò ah èyí ó kú ọlá kú kalẹ̀ ajé ẹmẹ́kì ajé kú kalẹ̀ ẹ̀bọ̀ sọ́nà ló ń jáde so wákàdá so lè tó ń túnmọ̀ ìpín kọ́ ni ó tọ́ sí yí àwọn sẹ́lẹ̀fù wa hmm? àwọn ìṣẹ́bẹ̀ àwọn obìnrin rẹ̀ ìsáájú ọ̀wọ́n máa ń sojú kòkòrò ìmọ̀ ni nígbà wọ́n rí pé àwọn ọkùnrin níṣe ni wọ́n ń gba ìmọ̀ lọ́dọ̀ ànábì sallallahu àwọn bẹ́ẹ̀ eléyìí fún gbogbo obìnrin what man can do a woman can do better èyí ò kọ́lá àwọn obìnrin rẹ̀ ṣáájú ṣe o èyàn máa ń fẹ́ ti dágbága pẹ̀lú ọkùnrin níbi ìmọ̀ ẹ̀sìn níbi kí ni o níbi ìmọ̀ ẹ̀sìn ẹ̀yin obìnrin atúyí sílẹ̀ ẹfẹ̀ yín ọkùnrin mẹ́lẹ̀ níbi ìmọ̀ ẹgbẹ́ ewúro sí wọn lójú nínú usulul fiqh ẹgbẹ́ ewúro sí wọn lójú níbi ulumul hadith ẹgbòrú wọn orú òsùn wọn lójú níbi olúmù tafsir ẹ̀yìn òkò sọ́rọ̀ pé obìnrin ẹ̀yìn ni wọ́n wà obìnrin lè gbáwájú ẹgbìyànjú lórí mẹ́sìn ẹjẹ́ alábìs ẹjẹ́ afọ́ onímọ̀ fiqh ẹjẹ́ afọ́ onímọ̀ tafsir gbogbo ohun tó ní ṣe pẹ̀lú al-masail al-fiqhiyya al bin nisa' gbogbo àwọn mọ̀sáìlì tó ní ṣe ọ̀rọ̀ fíkíù tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé obìnrin ẹ mẹ́jọ wọ́n bèèrè lọ́wọ́ ọkùnrin mọ́ ẹlọ́ba ọmọ làgbẹ́jà ní tó bá jọmọ́rọ̀ haid takhasusẹ̀ gbogbo tó bá jọmọ́rọ̀ haid ẹ̀jẹ̀ bímọ obìnrin àbẹ́jẹ̀ bímọ ní fásitì ẹlọ́ba ọmọ báyìí mọ́ṣọ́ yóò ṣàlàyé fún ẹjọ́ suratul ahzab àwọn tẹlẹgbà gbogbo yẹn yóò ṣàlàyé fún yín ṣàwámi ni kò sí so ìdí ìyẹn tó jẹ́ pé nínú ẹ̀kọ́ tá a hadith yìí ni wípé جاءت مرأة إلى رسول الله فقال يا رسول الله ذهب الرجال بحديثك ló jíjẹ́ ọlọ́run àwọn ọkùnrin ti lọ hadith àwọn ọkùnrin ni wọ́n gbà àwọn náà ti gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn afọ́numọ̀ ulumul hadith iye òtú àpá obìnrin náà sí ń nínú àwọn ruwat àwọn obìnrin náà wà àbọ́bìnrin sí so wọ́n ní ìpinnu gidi lérí wíwá mẹ́sìn eléyìí náà jẹ́ ìpìlẹ̀jọ́ àti ìpèníjà ó yàtọ̀ síra wọn àti fún obìnrin ẹ má taari ọ̀rọ̀ ọkùnrin nìkan mọ́ ẹyẹ sọ wípé ìwọ̀nbẹ̀ èyí tẹ́ nídìí tẹ́fì kírun nìkan tẹ́fì ṣe kóró sílé ọkọ yín tẹ́fì máa rò mọ̀lá kíchì nìkan fún lẹ kí ni ìdájọ́ orógùn tó lórí kí bá lórí nípa àlámọ̀rí ẹ̀sìn yín ẹfigagbága pẹ̀lú ọkùnrin níbi ìmọ̀ ẹ̀sìn bákan náà arimú nínú ẹ̀kọ́ nínú hadithi wípé yẹn fàájì alìlànà min nafsik wà hádà yàní alìmúntàhá fi tààdùbí ma'a sheikh wà tàlọ́tọ̀fí ma'a eléyìí ni pàápín kéyàn ó wù pẹ̀lú olùkọ́ èèyàn kẹ́yìn ó sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ kò sọ wípé sanaj alulaka ya Rasulullah yawman min anfusina aw min indina kò sọ pé ọdá ànẹ́bì tó wà ni pé a fún yín níjọ́ kan tá a mọ̀ wá kẹ́kọ̀ọ́ ó ní ìrẹ̀ ànẹ́bì fún wa níjọ́ kan látọ̀dọ̀ ara rẹ̀ sòyẹn túmọ̀ ọ̀nà tí wọ́n fi gba ẹ̀kọ́ wọn ọ̀nà tó mú ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n kì ṣe gàrú sáwọn olùkọ́ wọn wọ́n máa ń kó àlámọ̀rí ọ̀rọ̀ wọn sọ́dọ̀ olùkọ́ wọn bákan náà a rí páwọn asọ̀hábá wa sọ̀hábíyàt tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ rí erí pa alkùrán nínú ọ̀rọ̀ wọn ẹ rí pé kìí jẹ́ pé wọ́n kàn ké kùrán nìkan kìí jẹ́ pé wọ́n há kùrán nìkan ta'assaru bil kùrán hatta fi kàlẹ́ àti tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ fẹ́ máa gbóòrùn àyà kùrán nínú ọ̀rọ̀ wọn lẹ́yìn lè mọ̀ wípé kùránì ti di ẹ̀jẹ̀ wọn kò dàbí ìtawà lẹ́ni kó dẹ̀ lómi àkùránì kùránì ò sí lára ẹ̀ ó kà hàn kùránì gẹ́gẹ́ kò sí lára rẹ̀ innama huwa nàkúrù la ishfaq fa innaka lam tahfaz ó ti yàtọ̀ ọdún dé òun lè parí wáyà kọ̀ọ̀lù ní ẹ̀sẹ̀ ìwé ishfaq fa innaka lam tahfaz ó tún dé ó tún ní mo ti parí wárṣì ishfaq fa innaka lam tahfaz àgbóorun Qur'an nínú ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́ hafizu ni gbogbo riwayati lọ rẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n àgbóorun Qur'an nínú ọ̀rọ̀ rẹ̀ àgbóorun Qur'an nínú ìwà rẹ̀ àgbóorun Qur'an nínú ṣeṣí ẹ àgbóorun Qur'an nínú ìrìn ẹsẹ̀ ẹ ma gbóorun Qur'an ọrụ nígbà tó bọ̀ bá náà sallallahu alaihi wasallam ó ní faj'al lana min nafsika yawman na'tika fihi tu'allimuna mimma 'allamaka Allah tu'allimuna mimma 'allamaka Allah táwọn lè mọ́ra kọ́ nìkan tó ṣe dédé ọ̀rọ̀ wa ẹlẹ́sìn tó rọ́n kàá anábì Musa àti alkhidr bóòlù ti lọ bá alẹ́ àtẹ́bìrúk على أن تعلمني مما علمت رشدا ẹwọ dáwọn náà sọ ibi rẹ̀ anẹ́sọ́lá alẹ́sọ́lẹ́m fajallana ni nafsika yawman na'tika fi tu'allimuna mimma allamakalla musa náà sọ fún kídìrù wípé al'attabi'uk ala an tu'allimani mimma ullimta rushida ẹwọ al-qur'an tọ́bá ń sọ̀rọ̀ ẹ̀mà gbóòrò kọ̀tán nínú ọ̀rọ̀ wọn so nínú ẹ̀kọ́ta fẹ́ mú èpè slang rárá àdá ẹgbẹ́ ṣe ń wó yẹn gbogbo olùwáyà ń bẹ lọ́pọ̀lẹ̀ láfà ìdàtà sí kò sáǹfàní bẹ̀ bákanáà arimú wípé kò sí láìfí tí èèyàn bá kó àwọn obìnrin jọ láti máa kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn kí ọkùnrin kó ṣùgbọ́n tá obìnrin èyí tó ṣe déédéé ọkùnrin ní mímọ̀ falmar'atu awla obìnrin ló dára jùlọ kókó obìnrin ṣùgbọ́n lásìkò tá a wí jàmá obìnrin wo ló dára jù ànábì lọ náà ànábì náà ló dára jù kódà àwọn obìnrin ẹ̀gá bẹ́ gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa alihi wa sallam ṣèdí ìyá tó fi jẹ́ wípé kí obìnrin kọ́kọ́ obìnrin òun ló dára jùlọ àmọ́ àwọn circumstances ilé wàrántì kó jẹ́ pé ọkùnrin kó kọ́ àwọn obìnrin kò sí láìsí ńlẹ̀ ẹ̀rí pé nínú àdíṣe àrí wípé àwọn obìnrin yẹn pọ̀ ànájìrẹ̀ nǹkan wọn ṣùgbọ́n tí ó dẹ̀ fún àwọn obìnrin lẹ́kọ̀ọ́ ó gbúdọ̀ ní adam lérí bí ó sì máa kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ tí ò ní jẹ́ oní palapala eléyìí táwa ń sọ yìí o kì í ṣe ẹ̀rí fún àsàlátù ká má sì gbọ́ sótìyé ìṣe ẹ̀rí fún àsàlátù eléyìí tí àwọn èèyàn ń ṣe lẹ́gbẹ̀ẹ́ táwọn obìnrin tán wọ jàlábíà aṣọ ọkùnrin tí ó ta ìtì wọn tí wọ́n máa jó tí wọ́n máa ṣe àṣìkáàrù aláforí lórí tí wọ́n máa ṣe eléyìí kìí ṣe ẹ̀rí fún abẹ́ lọ́jọ́ kò ṣe wọ́n láǹfààní àwọn ìdásí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́njẹ́ kí ó wúlò fún wa إن شاء الله تعالى في الحلقة القادمة نواصل حيث توقفنا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما ده دي من صفوة دار السنة Islamic Foundation Mosque 051 99 34459 GT Bank iṣẹ́ masjidu wa ti lọ abẹ́ Allah wa ta'ala kó mọ́ṣẹ́ bá wa ṣe pẹ̀lú rọrùn ẹni kọ̀ọ̀kan wa náà tí ọlọ́run bá fún wa ní agbára tí àwa náà kí a dá sí windows ọlọ́run ti bá yanjú ẹ̀ ó kù ilẹ̀kùn mẹ́jọ tí ìṣe lẹ̀kùn kéékèèké o lẹ̀kùn gbàyàmù lọ́nà mẹ́jọ lẹ̀kùn kọ̀ọ̀kan ó sì kọ́ sí 250,000 lẹ́kùn kan ẹ̀rí pé ilé ọlọ́run ṣe ńlá ìnáwó ńlá ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà bá parí mọ́sídì yẹn kọ́ wá máa ju pampasì bẹ́ẹ̀ ó rí wípé ah, ọlọ́pọ̀ kó sàánú wa bí a bà inú ilé ọlọ́run bá máa mọ́ni làbúdà áyù náà bọ̀ ẹ wo ọlọ́mọṣẹ́yàn lápá ẹ wo àwọn ìnáwó yẹn lẹ́kùn kan 250,000 a sì bùkátà lẹ́kùn mẹ́jọ sílẹ̀ ọlọ́wọ́ba náà àwọn onígbàgbọ́ wípé ọlọ́wọ́ba yóò lò ní àti ẹni sábàbí dáadáa mọ́jọ já ẹ láyà iṣẹ́ ọlọ́run ni oní òṣè iṣẹ́ ọlọ́run ta ní òṣè ọlọ́run náà ní òṣè kìí ṣe mi bẹ́ẹ̀dẹ̀ so àwọn ó gbẹ̀gbìyànjú Allah subhanahu wa ta'ala oní òṣè iṣẹ́ rẹ̀ náà ṣùgbọ́n kọ́lọ̀ kó lè ní àti ní sábàbí dáadáa lẹ́ẹ̀kan sí account details Darussunna Islamic Foundation mosque 051 99 34 459 GT Bank abẹ́ Allah subhanahu wa ta'ala kọmọ́ṣẹ́ ẹ̀bọ̀ ìkọ̀kan aláṣí alẹ́rí ẹjọ́ rẹ̀ pé òun gbé lẹ̀kùn kan ẹlẹ́mìnrin ilé òun gbé méjì àwọn èèyàn 250,000 àbí àwọn èèyàn 25 wọ́n lè so mọ́ra wọn tí wọ́n bẹ̀ẹ́lù ten thousand naira àwọn èèyàn fifty wọ́n lè so mọ́ra wọn wọ́n dé lò twelve thousand àwọn èèyàn hundred wọ́n lè so mọ́ra wọn tí wọ́n dé lò two five ló parí kò jù báyìí náà lọ àbí báyìí náà ló lè kó bọ̀ kọlọ̀kọ́ yà sára rẹ̀ wasallallahu muhammad